الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ما يجوز من الكذب أكيد تلفون روا يبين تيانكا أكيد بيوسع كاسيسين نوريو إيه إيه جنسي ربي باو مسلمي يا أوكوراو kódé yìí mú irọ́ níṣẹ́ tí ó máa fi jẹun o àìtorí bá fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn-ín èèyàn wá ń jẹ́ ọ̀fà ikún fóun lálùkì yá máa o àìparọ́ nítorí pé káwọn èèyàn bá rẹ́rìn o wọ́n bá gbádùn ẹ o gbogbo ẹ̀ láti sọ fúnra wa tọ́ níbi tí ṣẹ̀ríà Islam tó wá rọrùn dé máa yà dúró zú mílẹ̀ kẹ́rì ìjáyè ń bẹ láti jẹ́ ẹ̀ parọ́ rárá ọlọ́run sì ní bínú ń bẹ ayé ń bẹ ayé ń ní kọ́ọ̀kan mà má sì tayọ rẹ o má tayọ rẹ o gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ èèyàn ọlọ́run máa yọ ìtọ́mọ̀ pé á eléyìí wọ́n lè má lágbára eléyìí ó lè ṣòro fún wọn láti ilẹ̀ kí ló tún kú ọba aláàánú lọ́lọ́run o gbogbo ẹ̀ ní gbogbo nǹkan ní sẹ̀ríà islam wà kọ́ wa ní a bá ń pẹ́ a a yọrọ lélẹ́yìí náà o àmọ́ lọ́wọ́ ní ibi ọ́fíìlì àwọn làáfàá fẹ́ kọ́ wa ní àárọ̀ máa yàjú zu nínú ẹ̀kẹ́bí. عن أم كلثوم بنت عقبة رضي الله عنها أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أم كلثوم بنت عقبة لما سألكم ينوفون gbogbo àwọn ọ̀gá wa àwọn ìyá wa nú ẹ̀sìn àwọn sọ̀hábíyàt anábùwà muhammad sallallahu alayhi wa sallam. ó ní mo gbọ́ òjì sí ọlọ́run kálíkùn kí á ti gbé ọmọ abá nàbì sọ fún wa báyìí pé ليس الكذاب الذي يصلح بين الناس فينمي خيرا أو يقول خيرا ẹni ọba torí kọba àtàtúnṣe láàrin àwọn oúnjà méjì tọwọ awi tí ò rí bẹ́ẹ̀ fẹnìkẹni ó tún lọ bẹ ẹnìkejì tí wọn jọ ń jà náà ó wí tí ò rí bẹ́ẹ̀ fún ẹnìkejì náà ẹnìkejì ọ̀rọ̀ láàkàyàn fún Ọlọ́run ní í bí lẹ́yìn o Ọlọ́run yọ̀ǹda rẹ̀ alladhi yuslihu bayna an-nas kí lálàyé kí ni tún bẹ́ a gbọ́ pa àwọn mùsùlùmí méjì ń jà àwọn ọmọ ìyá méjì àwọn ọ̀rẹ́ méjì àwọn alábàágbé méjì gbogbo ọ̀ràn àwọn kọ́dà ìlú méjì àwọn ìlú méjì ń jà àwọn àdúgbò méjì ń jà àwọn èèyàn méjì ń jà àwọn àlùyẹn ẹ̀jẹ̀ ń ṣàtúnṣe ọwọ́ àlọ́ ọ̀bẹ nìkan ní àà ìwọ ló sì mọ ẹni yìí o fẹ́ràn rẹ o fẹ́ràn rẹ kò sì wí fún kóun fẹ́ràn <laughs> àmọ́ fẹ́ fi pèpìà ground yìí pé ká bàa rí kíni àtúnṣe sí pé àìrọ́ ẹ̀ máa gbogbo bí tí burú bá wà ní máa wá kí fún mi kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọmọ ẹni tọ́ba ẹ̀kọ́ gbọ́n tẹ̀mí gbọ́ lẹ́nu rẹ̀ ni kò ní wí tó wí kò sì gbọ́n kankan ní lẹ́nu rẹ̀ kí ni ṣe o irọ́ mi àmọ́ ọ̀rọ̀ ọba àwọn ọlọ́run ló ń yọ̀ǹda eléyìí láàfin mà pé ntọ́lọ̀ ń fẹ́ ni kí àwùjọ wa kọ́ máa dùn kọ́ máa sì já tọ́lọ̀ ń fi yọ̀ǹda pé bọ́bá yìí pé tí ò ní jẹ́jẹ́ ọbẹ̀ tí ó jẹ́ kí rẹ̀ pọ̀ wà láàrin kọ́dà tí mo ní ẹ má ṣe bẹ́ẹ̀ bá ṣe é ní ẹ má parọ́ àmọ́ bọ́ ọ bá parọ́ tó fi ṣàtúnṣe tí ó jù báwọn lọ ọlọ́run ni mo yọ̀ǹda rẹ̀ ẹ̀rí pé ntọ́lọ̀ ń ni kí ìrẹ́pọ̀ wà láàrin wa pàtàkì jùlọ àwùjọ mùsùlùmí ọ̀jọba àti wíńdò ní pé àsọ́jì bọ́bọ́ ọ̀pá bọ̀bọ̀ ògùn lẹ́sẹ̀ kọ́dà láàrin ẹ̀yìn àwọn tí wọ́n láwọn ń jí sí ọlọ́run tó ń kálukú ń sọ́ra àwọn lẹ́nu sọ́ra àwọn lẹ́sẹ̀ kí ló tún wí lánàá ọ̀yẹ̀dá fún léṣe tó wí lánàá máa fàṣìkò rẹ àti tàwọn tí ń jòkó gbọ́ náà máa fi ṣèrànù lẹ́yìn tó mọ̀ pé má yẹ lóṣù ní kọ́ọ̀lì ìlà àdàdẹ́ yìí ọ̀pẹ́ ìbọn àti gbogbo ń tó wí ni wọ́n kọ́ ó sì rojọ́ rẹ̀ láì kìyàmà. torí náà àkọ́kọ́ ọ̀nà alladhi yuslihu bayna ad àkọ́bà arákùnrin ṣe ta kọ́dà àtọ́ba gbọ́n tó wí ń parẹ́ dáadáa àkòrí bó ti wí wọn òun gbélé bẹ́ẹ̀ ó kò lọ́dọ̀ eléyìí ó tún lọ wí fún tọ̀hún náà bẹ́ẹ̀ gbà àwọn náà ó mà fẹ́ràn rẹ gan àkèrè sọ̀rọ̀ rẹ láburú ó sì mà fẹ́ sọ̀rọ̀ rẹ láburú. ẹni ọba wa ṣe eléyìí tọ́lọ̀ ní ti ń ṣe dáa ìwọ́tọ̀ wa ń lọ gbé aburú fún ẹni méjì tó sọ orí pọ̀ mọ́ra wọn kọ́ ìwọ ló fi fóònù sápò pé mo ti rìkọ́ọ̀dù gbogbo nǹkan wí ń pa yín ọyẹ gbọ̀ wọn náà ní tó gbà lọ́dọ̀ ọlọ́run wọn náà ní tó gbà ó yẹ báyé jẹ́ dé lónìí ìfóònù rìkọ́ọ̀dù èèyàn láì mà òun rò pé wọn lòun bá sọ̀rọ̀ ìwọ nìkan lòun bá sọ̀rọ̀ àfi gbogbo sórí Facebook ọwọ́ á dá ọ̀tá lẹ̀ gbáà oorun jọ rẹ̀ lálùkìyàmá àbí kọ́ lọ wá tún ṣe ṣe sí kó tó kú o gbogbo ẹni tí ń fi ọ̀rọ̀ dá ìkínà lẹ̀ láwùjọ gbẹ̀ǹ tí ń gbọ́ ntí ọ̀yẹ́ kí gbọ́ tí ẹ̀ gbọ́ ntí ọ̀dà ń pa àyàn dandan ni kí wọ́n lọ wífẹ́ ni wọ́n wí fún ni pé ẹ̀ bó ṣe bú ni ọmọ tí omi bàjẹ́ débi pé iṣẹ́ tí òun rò pé òun fi ń sin àfa àwọn ni pé wọ́n fi bú yín bí báyẹn gbọ́ òun náà máa torí kí ẹ̀wọ̀n ti yí báyìí ah, àkọ́lá mo ti ká kalẹ̀ ṣé ń tọ́lọ́ wọn ọjọ́ wa ṣe láyé nù ntọ́lọ́run fẹ́ ní ọjáde nọ́ọ̀rọ̀ ànábì yóò sọ̀lọ̀ ọ̀sọ̀lọ̀ kọ́dà bọ́ bá nídìí kọ́ sọ̀n tí ò rí bẹ́ẹ̀ kọ́ bá a ṣe kínní bá a ṣàtúnṣe ọlọ́run láyọ̀ ń darí wọn. wàzáàdà mùsùlùmí fi riwaya ẹ̀rọ àdìsí ti àkàkalẹ̀ yìí àdìsí dáadáa ni o kápítù àdìsí nípa yóò ní mi ìfẹ́yọ̀ ànábì ní dáadáa lọ sọ o ẹni tí ọlọ́run lòun yọ̀ǹda mi máa ń sọ àtúnṣe láàrin àwọn èèyàn kó wí tí ò rí bẹ́ẹ̀ pẹ̀lú májẹ̀mú kó ṣe pé kí ni yóò ní mi ìfẹ́yọ̀ àwòyẹ̀ kúlú ìfẹ́yọ̀ dáadáa lọ sọ o lójú ẹ̀ máa wà pẹ̀lú èyí mo mú wá ń wá o kò mọ̀ ní tá ànábì wí ni o ọ̀rọ̀ yẹn léyìí dáadáa fi léyìí ròyìn eléyìí náà dáadáa fún ọ̀hún inú wọn wá tutù dá àwọn òfin mọ̀ pé bó ti rí náà bó ti rí nù gbọ́dọ̀ mọ̀ pé ó fẹ́ràn rẹ̀ èyí pé kọ́ máa sọ ijó tó dárúgbó dùlẹ̀ o káyìrán ọgbọ́dọ̀ sọ́kìnni dáadáa muttafaqun alayhi hadith ńláńlá yìí ìbẹ̀nu Sahih al-Bukhari ìbẹ̀nu wazada muslimu lọ́dọ̀ ìmáàmù muslimu tún gbàrúwá àyàmì ẹ̀wà tó tún fi kún tí a kà yìí kí lọ́la nàbí wí sallallahu alaihi wasallam. ولم أسمعه يرخص في شيء مما يقول الناس إلا في ثلاث ìyá ńlá wa Ummu Kulthum gba hadithi yìí ó ní bí mo ti gbọ́rọ̀ lẹ́nu ànábì tó gbogbo bí mo ti jókòó sí ìmọ̀ gbọ́wọ́ àti ànábì tó ń gbọ́ kọ́yọ̀ǹda fún yàn kọ́sọ̀ndí ò rí bẹ́ẹ̀ àfi ń di nǹkan mẹ́ta ìyẹn ni pé kéèyàn parọ́ ọgbọ́n kànáàbí ọ̀fẹ́ yẹ́nfà pé kò tá ìyẹn ò ṣe nǹkan kan àfi lọ́nà mélòó àfi lọ́nà mẹ́ta kí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta náà alḥarba wàlíṣláḥà bẹ́yìn náà wàhadíṣà rọ́jùlì mọ́rọ́ àtàwù wàhadíṣà mọ́rọ́ àti zàwùjáhà ẹ̀rí pé ọ̀kan ni àkànbí àdìrí tòkè àṣírí wáyà mi wá pé kọ́lá kìí ṣe yóò nìkan ó tún kù méjì tó ṣe bọ́ ọba wí tí ò rí bẹ́ẹ̀ ọlọ́run ní ibi ọ rẹ̀. alḥarb tẹ bá wà ní ogun ẹ wà lójú ogun ẹ wà lójú ogun ọwọ́ ni ọ̀nà àmọ́pàrọ̀ ọ̀nà àmọ́pàrọ̀ ibi tá a kó gan wa pamọ́ sí ni ọ̀sọ́ bẹ́ẹ̀ fáwọn ọ̀tá yìí wọ́n bí wọn pé àwọn ìjànkan ìjà ń wọlé kojú náà wọ́n ti ní àmọ́ pa ọ́ ìjà kò sí ni àgọ́ wọn ń pèlè ẹlòmíín gọ̀ náà lónìí náà kọ́dà ń gbèsè dáwà tó lóun ṣe gbogbo aṣọ náà là máa sá lóhùn wọn sì tún máa wí ikú wípé mọ́níhàjù náà nù pé kéèyàn ọmọ láti rí kankan àà mọ́níhàjù kan o ẹni àjùkà nẹ́bí kan wọn. ọba jẹ́ pé ní nǹkan ogun dà á mùsùlùmí máa ní kíni máa lápamọ́ ẹ máa nípamọ́ máa láṣìírí o. kọ́dà ni wọ́n bá wí pé a ọ̀nà gbolẹ̀ ẹgbẹ̀rún ẹgbẹ̀rún àtẹ́bí yọ sí wa <laughs> àwọn àtàwọn tẹ́ ìjọ ń jagun ọ̀wá ní ah, ọ̀nà àmọ́ pàrọ̀ ọ̀nà báyìí la gbà ah, bẹ́ẹ̀ bá gba ọ̀nà ìgbẹ́jìyàn yìí ọ̀ sọ fún wọn pọ́nà jẹ́ balẹ̀ gbà ní ń dógun nù tí wọ́n máa retí lọ́nà ìbẹ̀rùkẹ́ wá yọ sí wọn lẹ́yìn ní ń jẹ́ jà ní ń dógun nù Islam yìí sẹ́sìn dẹ̀dẹ̀rẹ̀ torí ẹlòmíràn gbọ́ gbogbo kínní yìí kan tápá labala kan kéwú ọmọ ẹ̀dá yẹn wí pé àwọn kan ṣe ń dá ṣe mítìnì mítìnì tó bá ṣe yẹ kí wọ́n dá ṣe kọ́tọ̀ ọmọ bá a mà èyí wọn burú ní ẹ̀sìn. alḥarbu anabi ni bọba bọba jẹ kini bọba jẹ togun de o a bọba ní ibi kẹ kẹ má jẹwọ ntí ẹ ẹni o ọlá o èèyàn má wàá ṣe ẹsìn gbọ́ kọ́ má kó bá ìsìlámù láti má wàá fojú ẹ̀ wá ọmọ wa yanu sọ ní tí ọyọ sọ fún ọ̀tá wọn wá ti wá múra kalẹ̀ lé ní wọn ní islam ti yí náà ìwọ lọ gbọ́ islam rẹ lọ bí kíbi báwọn o. wal islah bayna an-nas ẹ̀kejì ìṣàtúnṣe láàrin àwọn èèyàn ìṣègínní ìṣe àtúnṣe láàrin àwọn èèyàn. a gẹ́gẹ́ bí ìdáwílẹ̀ kan ó fẹ́ràn rẹ̀ à ń fi máa sọ dáadáa ń pa yín kò sì gbọ́kọ̀ sọ dáadáa ń parí òwì bẹ́lẹ̀ ìbẹ́ ọ̀tún lọ wí fún tọ̀hún bẹ́ẹ̀ àtúnṣe èyí ń ọlọ́run ló ń yọ̀ǹda nítorí tí ò rí bẹ́ẹ̀ ń tí ọba jù bá ń lọ ń yọ̀ǹda rẹ̀ ó di méjì àbí ọ̀nà kẹta wa hadith ar-rajuli imra'atahu wa hadith al-mar'ati zawjaha àti púpọ̀ àti kọ́fọ́ tó ti wá mùsùlùmí o àwọn tí ò tí ì rí mọ́lẹ̀ yọ ọlọ́mọ́sá àfihàn wọn káwọn náà dá mà àwa tí a ti tó ti fọ̀nà mà ọjà á sì nà má o ọmọdé yẹn tún kò ná ọ̀nà yìí má o kò ọ̀nà náà tó dáa fún Islam gbogbo nǹkan lọ́wọ́ mọ́lẹ̀ bàárẹ̀ nìkan ti ń fa apá kan leke ti ń pè lóko Islam takọ ara ẹ̀ ní anabini ina diina yusurun ẹ̀sìn tọ́lọ́run ẹran mi yìí o ẹ̀sìn tọ́lọ́run yìí o ẹ wo eléyìí náà ọlọ́run ní ọkọ àdìyàwó ẹ lè parọ́ fúnra yín hadith ar-rajuli imra'atahu wa hadith al-mar'ati zawjaha irú rọwọ kálá o ìwé ìyàwó rẹ ń bínú wa ní a kódà gbogbo mo ti wà lọ́fíìsì wọ́n ní sáà rí wọ́n ní sáà ń ronú rẹ̀ ìrọ̀lẹ́ àìrọ́bó ìwọ ni kọ́ra mo fẹ́ kọ́ra wọn gbé iṣẹ́ fún mi lọ́fíìsì ń jẹ ojútùú rẹ̀ nítorí pé òun bínú ìrọ́ sí mi ó ṣiṣẹ́ rẹ̀ dáadáa lọ́fíìsì àṣọ ọlọ́run ló ń yọ̀ǹda yẹn náà ìwọ obìnrin náà méjèèjì lànàbí wí wàhádìí ìsàlùmárì àti zawjaha ìwọ náà tí ó fi dun ọkọ rẹ̀ nú tá kò sí èèyàn náà láyé tọrọ rẹ̀ jẹ́ pàtàkì lọ́dọ̀ mi jù yín lọ o sani mo fẹ́ràn jù yín lọ láyé o bàbá bàbá òun láàrin ọkọ àti kìnnì àti ìyàwó ọlọ́run lòún yọ̀ǹda ẹ̀ pé ẹ̀sìn tọ́gbọ́n nature wa nù èdè yẹn wo gbóńtà ń wì ṣé ọlọ́run fẹ́ ká máa jà ní ọmọ kékeré ká máa délé kọ̀ọ̀fẹ́ máa jà ní ká máa jà ní òun mo fi ní ẹbí ń ta sọ́njò ní ẹbẹ̀rún ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ sọ àwùjọ pàtàkì jùlọ àwùjọ àfa àwùjọ kí ó di bíi iná yìí kí n jóyàn bíi kíní bíi iná ẹ lọ bẹ̀rù ọlọ́run ntọ́lọ́run fún ẹ̀yin kọ́ ntọ́lọ́run rán ẹ̀yin ní tí ó máa láàfíà jọba tí ó mọ̀fẹ́ wá kọ́dà bá àti ìgbọ́ra wa yé yányán àmì bá ti sọ environment dáwà yìí mo ti wíńdò ní very toxic wọ́n fẹ́ burú jẹjẹ ń bẹ láàrin àwọn olórin bí wọ́n bá ń ilẹ̀ ìwé fọlọ́ ìsìláàmù ni o gbogbo tí ó mú ọrùn wá tí ó mú àlàáfíà tí ó mú fẹ́ wá ó lè tọ́ba níbi rọ́rọ́ díẹ̀ nínú a ọlọ́run yọ̀ọ̀dá. ẹ̀ẹ́. àlùfáà máa wá fi kún pé àwọn tọ́lọ̀ ń lòun yọ̀ǹda yìí náà àrínú àwọn àlùfáà tí wọ́n ní èyí tọ́lọ̀ ń yọ̀ǹda ń àtàwòrìyà ni àmọ́ kìí ṣe irọ́ pé orí wọn mọ̀ yìí wọn tó wì tí ò ní jẹ́rọ́ tọ́jọ́rọ́ òfin ṣàtúnṣe láàrin ọba ìyàwó rẹ̀ sọ ìyàwó bọkọ lójú ogun náà wọ́n lè yún un lọ da o tẹmọ torí nítorí bí lè yún un lọ da torí níta wí lánàá mẹ́rin bá ń parọ́ kínkìnkín yọ padà di kíni yọ padà di ńlá máa lọ́wọ́ kò ní máa o gbọ́ wa pé wọ́n ní ẹ̀bá ti wí fún ìyàwó máa ma parọ́ púpọ̀ fún ìyàwó rẹ̀ náà máa ma parọ́ fọkọ ẹ̀ náà yọ ọmọ wọn wọ́n máa gbọ́ níta àtúnṣe fáwọn èèyàn náà wá di òtúrọ́ tàbí èlùbọ́ àgbà àwọn tí ní òsè kankan ní oṣù ọba wa ọba torí bẹ́ẹ̀ ọba wà kí á wù yóò di kíni yóò di bara rẹ o díẹ̀ yẹn fi dókòrò dùnú díẹ̀ díẹ̀ náà ni yóò máa build wọn náà ní má gbàtọ́ wà di òkúrọ̀ pọ́nbélé kí ni wọ́n ń pè ń sáwóríyá nínú tàn wọ́n ní anabi sallallahu alaihi wasallam nígbà hijira ọ̀rọ̀ hijira anabi ẹnìjẹ́ ọba tí ìyẹ́ kọ́ lọ tún tíra ka o anabi àtàbù bákìrì ni wọ́n jọ ṣe hijira lọ Madina o ọ̀dàrú o ọ̀dàrú o anabi àtàbù bákìrì radiyallahu anhu àwọn ni wọ́n ń bẹ ní gáàrú hìráyè o. ọ̀dàrú o àdàwọ mìíràn bá ka tíra títíra kọlọ ka gidi o títíra títíra ni wọn máa gbé Abubakar ti ń bẹ pẹ̀lú anabi nínú kínní nínú kínní nínú ìra àwa náà karú àwọn tíra àwọn ọlọ́láwọ̀ ọmọ tó tíra àwọn àwọn ni tíra àwọn àwọn àwọn ni tíra tó bá takò Al-Kùránì tíra àwọn àwọn ni bí a bí alọ́ bẹ̀ ọ́ ni pé inú àwọn àrèwáyà ti tọ́ wá wọ́n lẹ́nìkan pàdé ànábì sallallahu alaihi wasallam ọwọ́ ní àtàbù pé a ara gbo ńbọlẹ̀ yín ti wá ńbọlẹ̀ ti wá a èyí tí wọ́n yè jẹ́wọ́ pé a mọ́kàlá ti wá wọn ò mọ irú ìyá yìí pé ayọ́ lọ sófo owó àwọn ọ̀tá nínú rìwáyà wọn ni èsì wọn wí ni pé nahnu mimma nahnu min mimma nahnu min ma tẹmẹtù màmá wù omi àmọ́ ní kọ́ńtẹ́kìtì tí ayé béèrè àti kọ́ńtẹ́kìtì táwọn ní dáhùn ní tí ayé gbọ́ yé ni pé ah ó kọ̀ ọdún mọ̀ pọ̀ láyé ìlú tó ń jẹ́ mọ́. <laughs> ìlú kan tó ń jẹ́ kí ni máa wù wọ́n bá lọ jẹ àwọn náà lọ jẹ wọn tẹmọ̀pọ̀ jọ irọ́ ni kì í ṣe rọ́ náà nù mí má gbogbo wa nù la ti wá alukoraani ló wí bẹ́ẹ̀ pé inú kí la ti dá gbogbo yín inú omi ni nàbí ni kọ́dà ń bẹ̀ wọn ànábì ọ̀parọ́ kò sì sọ ohun tí ìyá yìí fẹ́ lódodo. kí afẹnukó pé mọ́kàlá ti ara mọ́kà ni wa ara tọ́ ìfò ni wá ara bíbáyìí ni wa ọ̀tẹlẹ̀múyẹ́ lọ gbé fáwọn ọ̀tá àbí ọ̀nà àbájúrò yóò ṣe yóò lọ ma má fìrọ́ tírénì ààrẹ o má fìrọ́ tírénì àwọn ọmọ o kódà o ọlọmọsà sàmánà wa wasalli allahumma wasalli wa barik ala nabiyyina muhammad wa alihi wa